Come on, dude. kábíyèsí ọkọ mi kábíyèsí ọmọ jíjẹ rojú ẹ má ọba wa àti jẹ o ọba wa ti dé ẹ má sọ pé òun bọ̀ lọ́nà o ọba wa ti dé o ọba wa ti dé ọlọ́jà ẹkùn o ẹja ni ẹ wà wọ ọlọ́jà ẹkùn o ọba wa ti dé o ẹ má sọ pé òun bọ̀ lọ́nà. owó ẹ bá sọ fún ọba wa ti dé o ọmọ yẹn ti dé ẹmọ sọpọ bọ lọ́nà o ẹ jáde ẹ wà wọ lọ́jà ẹkùn o. ọ̀pọ̀lọ́ ìròǹdò kí n gbọ́ ìròǹdò. ọ̀tá òjá aláṣà lówó. ìròǹdò. ọ̀tá òjá elépo lówó. ìròǹdò. 是啊，不行。 sífìlà lórí yín o gbogbo ẹ̀ tẹ́ ẹ̀jọ̀ yẹn sífìlà yẹn sífìlà. àtọ̀sáwọn afẹ́fẹ́ ẹ̀ sífìlà lórí. kíkọ tẹ́lẹ̀ ń sọ wọ́n ní nǹkan ló kú wọn lórígun mẹ́rin èkó ó kúrò lẹ́kọ̀ọ́ kó ní gbogbo nàìjíríà tí tó bá kúrò nàìjíríà ẹ bá gbèsè àfíríkà o tó bá kúrò láfíríkà kó bọ́ sí ọ̀la ìwọ́dù o ẹja bèrè àwọ̀ ẹ mi tún kò sí pé òfófó òsì mẹ́rin ẹgbọ́n sọ́dọ̀ ni àbí bẹ́ẹ̀ kábíyèsí débẹ̀ ni bẹ́ẹ̀ náà ni kò sí mo yọ ọsàn mọ́ o ẹ jáde wà wọ́wọ́ ẹ pẹ́ta ẹwọ́ ọ̀tún lẹ́ẹ̀kan sí i ṣé gbogbo ẹgbẹ́ sàn lẹ́rù lẹ́rù lẹ́rù.

ẹ̀jẹ̀ ká dìde ní kájú kábíyèsí wa ẹ̀jẹ̀ ká ṣe kábíyèsí o. kábíyèsí sí gbogbo wa kò sí. ní báyìí ẹgbẹ́ kan ẹgbẹ́ kan. wọ́n ṣe bá bẹ́ẹ̀ sọ máa jà ọ̀rọ̀ àlọ́ ìbára ṣe. Balógun. Balógun. Chief Imam.

àní wọ́n ṣe bákan ẹ̀sán màjà o. ọba ló bá a ṣe o ọ̀gá ò sí mọ́ ọ̀tẹ̀ wọn ìgbà ò ṣe mọ́ ọ̀tẹ̀ wọn. wọ́n ṣe bákan ẹ̀sán màjà ọba ló bá a ṣe. wọ́n ti ṣe bákan ẹ̀sán màjà. àmú o àmú o. síwájú gbogbo àdúrà látẹnu ṣẹ́kùnmáwó wa aláàbò rasheed òṣèdúró. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم gbogbo àwa tí a wà ní àwòrán yàtọ̀ sí bàbá wa tí wọ́n ní ọjọ́ òní gbogbo àwa tí ó kù pátá lórí ti ọlọ́run àti ti alẹ́ àti ìbọ̀wọ̀ fún orí adé ẹjẹ́ kí gbogbo wà lórí ìdúró láàrin ìṣẹ́jú méjì. bisimilahi rahman rahim wula awiju rahman ayama taju fala aliyasuma olùsúná ìṣẹ̀dúlá wọn fi sàmọ́ ti wà á يحيي ويميت وهو على كل شيء قدير وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الرسل فكبره تكبيرا حسب سبحان الله والحمد لله ولا اله الا الله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الحمد لله الحمد لله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين ìpariwo orúkọ lọ́nà dáadáa ká sọ pé Allahu Akbar. Allahu Akbar. káwí bẹ́ẹ̀ fọba tó láyé dáadáa pé Allahu Akbar. Allahu Akbar. ọba tó ní títóbi ọjọ́ tó ní àsìkò tó ní ìgbà ọba tó ní kí ìgbà àti àsìkò ìlú àkẹsàn wọ́n tún pé sí dáadáa lónìí ẹ bá mi pariwo ọlọ́run kẹsàn pọ̀ mọ́ lẹ́yìn eléyìí tí a wí yìí lẹ́ẹ̀kan náà ká panupọ̀ ká ṣe kábíyèsí fúnlẹ̀ adé ká sì jòkó kábíyèsí ooo. كل علام ولك الملك في كل شاء أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم ملك الملك تؤتي الملك من تشاء الله وتعيد من تشاء وتذل من تشاء بأمرك الخير إنك على كل شيء قدير títóbi ọlọ́run ọba tí ó dá wa ọba tó lágbára yé ọba tó ní gbogbo ọlá lọ́wọ́ ọba tó ní gbogbo ìtò lọ́wọ́ ọba tí àṣẹ ń bẹ lọ́wọ́ rẹ̀ ọba àmì ọba ńlá ọba tí ìfọba jẹ ọba tó ní tiwa náà tún kàn án lónìí nílùú àpèjì ọba yìí la bí ọlọ́run ní ẹ̀wọ̀n tí ó bá wù òun lòun máa ń fi sípò ọlá. ọlọ́run àmọ́ nípa ni mo ní kí n ó pè ní mẹ́ríkà nǹkan ṣá o. mò ń fi ọlá mi mò ń fi sí fún àwọn kan kéde ọlọ́run ọ̀gbọ̀n bá tí mo sọ ìyà láàyò. ó pè ní mẹ́ríkà nǹkan ṣá o. ó ti wù mí ni mò ń ṣe ẹni bá wù mí ni màá gbé sórí ọlá. wàbẹ̀yìn sọ mọ́ nǹkan ṣá wàtúnṣúrù mọ̀tàṣá àwọn bí àdìkalẹ̀ fẹ́rù. gbogbo tí ń jẹ́ dáadáa ká fi yàn sípò ọlá ká fi yàn sípò ọba ká fi yàn sípò oyè ká fi yàn sípò aṣíwájú ọlọ́run bá lèmi ni mo ní. iná kẹlẹ kúnlí ṣe ìkọdí. ọba yìí gbogbo agbára níbẹ̀ lọ́wọ́ ẹ̀ ọba tó ṣe tiwa fún wa nílùú àkẹsàn lónìí tí gbogbo wa fi gbé síbí yìí nípa rẹ ọlọ́mọ afábúrú wọ̀lú àkẹsàn àti bàbá wa his majesty ọba dr najimudin abidomi abẹrẹjẹ odualawan ogunjọbi the third alákẹsàn fàkẹsàn kingdom the second ẹdábìsẹ kábíyèsí. ọba tí ó dá yín láti gbàgbọ́n ti dá yín ló ti pè bùbù àti kádàrá yín pé ẹ dẹ́kun ọlá àmọ́ ọjọ́ tí ó jẹ́ àsìkò tí ó jẹ́ àwọn èèyàn wá ń bẹ̀rẹ̀ sí ní forí gbá lórí ẹ̀ ẹlòmíì ṣoríire lórí ẹ̀ èmi wà náà ń tó ṣoríire bẹ́ẹ̀ mi ò rẹ́ni tó fọ́ sáyà fún un náà ṣoríire bẹ́ẹ̀ ẹlòmíì náà ṣe pé ní tó kù ń bẹ̀ ọba tó ṣe tiwa nítorí oríire náà fọlọ́ má jò bàjẹ́ o ọba tó wá ní kẹ́ ẹ rí bẹ̀dẹ̀ lónìí á pe ọlọ́run kíkọ́ ní àlàáfíà téèyàn fi ń ṣe ọlá náà fẹ́ ọlọ́run bá yàn dànù fún yín á pe ọ̀pọ̀lọpọ̀ àrísìkì kún tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run ọba ò bá jogún ẹ̀ fún yín. àṣẹ tí ìyàwó fi ń ṣe ìlú táṣẹ náà sì fi ń múlẹ̀ ọlọ́run bá mi yànjọ ẹ̀ fún yín. ọlọ́run wọlé tó ń tí jẹ́ àtẹ̀sán ibẹ̀ láwa yìí. ọmọ tubaru ibi tí jẹ́ àtẹ̀sán ibẹ̀ láwa yìí ayé àṣẹ ni ayé ọlá ni ayé àlùbáríkà ni ọlọ́run wọlé àṣẹ náà má ṣe kú lẹ́nu yín ọlá náà ọlọ́mọdé òfin yín lẹ̀ ìdààmú wàhálà ọlọ́mọdé bá yín lásìkò yìí láti wòyí lọ àtẹ̀sán ọlọ́dún tó túbọ̀ máa gbogbo ọlá sí i kéku máa tẹ́ bí eku kẹ́yẹ máa tẹ́ bí ẹyẹ fọ́nù èèyàn máa fọ òbí ènìyàn aboyún ilé máa bí wẹ́rẹ́ gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n tán wà lábòsù báwa bá lọ sóko ká máa dé báwa bá lọ sódò ká máa bọ̀ a nílò àná òde ọ̀là bíbí anábí wa ọ̀làlá ayílá ìlọ̀lọ́ ẹ̀yin náà tẹ ọlọ́run wá fi sórí ipò ẹ̀yin fọmọ jẹ́ ẹ̀yin fàyà jẹ́ ẹ̀yin tẹ̀tẹ̀tọ́kẹ́ kú pẹ́pẹ́ báyìí lówó ń nílé àárọ̀ ènìyàn kù ọ̀là ìmọ̀ fàkà ọlọ́tún fún sẹ̀rí mọ́dà. gbogbo àti a máa jà níyàn bá a ti fẹ́ fún bàbá wa ọlọ́jọ́ èyí àti gbogbo wa nílùú àtẹ̀sán onílé wa àlejò wa ọkùnrin wa obìnrin wa bá a ti fẹ́ kọ̀rọ̀ wọn rí ká máa béèrè fún ọlọ́run wọlé ọjọ́ èyí tí ń ṣe pé ọjọ́ àṣẹ ni ọlọ́run kó bá fàṣẹ sí ìdùnnú àárọ̀ ìdùnnú ọ̀sán ọlọ́mọdé wọn nílé wa bàbá wa ògúnjọ bíbí tọ́ọ̀ tí wọ́n wà lórí ipò yìí lónìí ọlọ́run àsìkò wọn ọlọ́jọ́ tù wú lára ó ti ń tù wá lára ọlọ́jọ́ tù ọmọ tù wá lára ọlọ́bíbí anábíra Muhammad ọlọ́lá ilá ìlọ́lọ́ ọlá sọ́nà níbi àtìlẹ́ méjèèjì sọ́láàtì dúró sọ́láàtì nìṣúráì sọ́láàtì nìkàlùdàr sọ́láàtì nọ́ọ̀sì àwọn náà ni a ṣe ọlọ́run kó wọlé títóbi ọlọ́run kó sì wọlé àlùkùránì ọlọ́run kó wọlé abẹ́ bàbá náà ọlọ́run dákun ibi tí wọ́n wà náà ọlọ́run bá fi fẹ́ kúfẹ́ wọn ọlọ́run bá ṣàlékún oore fún wa ọlábíbí alábíwá Muhammad kẹ́mi kábíyèsí ogun apẹ́pẹ́pẹ́pẹ́ ọlábísímíláì rámánà rọ̀hìn وبحوالين فسجا ووعدك ربك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضلا فأدعى ووجدك عائلا فأجنا فمن يسمع فلا تكيار ومن سائلا فلا تنهار وما بنعمة ربك فاجز بسم الله الرحمن الرحيم اللهم اشرح لك صدرك ووجعنا عنك وزرك الذي انقض انصارك ورفعنا لك سكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا وإلى فرجت فانصب وإلى ربك فارغب بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانهر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا ẹ já ṣe amínà ẹ já ṣe amínà èyí tí ó kù tí ó jẹ́ kútù balẹ̀ gbogbo alájọṣe nítorí tọ́lá àti sàdébùwà mahama ẹ máa wí pẹ̀pẹ̀ lẹ́nu pé yá Allahu yá káfí. yá Allahu yá káfí. yá Razzaq yá fàtà. yá Razzaq. يا فتاه يا سميع يا مبني يا سميع يا مبني يا جواد يا حي يا جواد يا حي يا قيوم يا الله قيوم يا الله ذو الجلال والإكرام ذو الجلال والإكرام ذو الجلال والإكرام ذو الجلال والإكرام Ya Allah, ya yá ya Allah, ya yá ya Yá ya yá fàtà. Yá Rọ́sákù yá fàtà. ya Jẹ̀líyù ya Mùkíní. Yá Jẹ̀líyù yá Mùkíní. Yá Jawadu ya Hayyu. ya Jawadu. ya حيوم ya قيوم يا الله jalaali wà lè kúrọ̀. Sọlọ jalaali wà lè kúrọ̀. Ya Allahu ya kafi. Ya Allahu ya kafi. Ya Rasaku ya fata. Ya Rasaku ya fata. Ya Ganiyu ya mugini. Ya Ganiyu ya mugini jawadu ya hayo. ya jawadu ya hayo. ya Allah. ya kọyumu ya Allah. sili jala iwali kiro. sili jala iwali kiro. sili jala iwali kiro. jala iwali kiro. ẹbí kíkún fún bàbá aláàfíà fún bàbá àròṣe lọ́pọ̀lọpọ̀ gbogbo ìdákàrà òde yìí ní gbẹdẹmukẹ. ìdákàrà òde yìí ní gbẹdẹmukẹ. ẹ̀mí ìjọba fún bàbá bàbá. àlàáfíà fún bàbá àròṣe lọ́pọ̀lọpọ̀ gbogbo ìgbà káàdọ̀ yìí ní gbẹdẹmukẹ. ọlọ́run gbàgbẹ́ sọ́ọ̀ dára. àmín ọlọ́run já tẹ̀sán ò dára olúwọba ayé ọba ọ̀gá àgbà ọba ìkú ọba ìsá ọba tí gbogbo ojúmọ́ dára ọlọ́run já tẹ̀sán ó dára ọlọ́run já tẹ̀sán ó dára ìlú èkó má bàjẹ́ já tẹ̀sán ó dára já tẹ̀sán ó dára já tẹ̀sán ó dára ìlú èkó má bàjẹ́ mákàsá ò dára. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin Allahu akbar. ọba kí bàbá ìmáàmù wa ẹgbẹ́ ká ṣe kábíyèsí o. ẹ ṣe bàbá ìmáàmù ọlọ́jọ́ ká ló bẹ́. ní báyìí a pe bàbá wa wọ́n fọ aṣọ ọlọ́sàbọ̀ tí wọ́n fún wa ní àdúrà. kábíyèsí àti gbogbo àwọn ọmọ àti gbogbo ògbó agbára àtúntò ẹ jẹ́ ká fi inú. adúpẹ́ nítorí pé a rí àánú ọlọ́run gbà ẹnìkẹ́ni kò lè dé àyè kan tí kò ṣe pé a ti kọ́ láti òkè wá ohun tí ọ̀run bá ti sọ òun ni ayé máa ń ṣe àti ọ̀run láti ṣe ètò ayé èyí tí ọ̀run ṣe ètò rẹ̀ òun là ń rí yìí a gbàdúrà sí ìgbà náà kó gbára olúwa ọlọ́run àwọn ọmọ ogun aláàánú olóró ọ̀fẹ́ olóró ọ̀fẹ́ àti aláàánú ọba tó ní àṣírí gbogbo ènìyàn ọba tí gbogbo ayé ń ti ọ̀dọ̀ rẹ̀ gbà ṣẹ ìwọ́n la jí kí ìwọ́n la jí pè ìwọ́n la jí yìn ìwọ́n la gbéga nítorí pé o ṣe èyí fún wa èyí tó o ṣe fún wa yìí mà dára o èyí tó o ṣe fún wa yìí mà wù wá o èyí tó o ṣe fún wa yìí mà ní àpọ́nlé o èyí tó ṣe fún ọ mà ní iyì o èyí tó ṣe fún ọ mà tóbi o à ń yọ̀ nínú rẹ̀ nítorí pé ó dára à ń gbórúkọ rẹ̀ ga nítorí pé ó dùn a sì ń pòkè kéde nítorí oko ìṣe dáradára pàápàá jùlọ ní àkókò àti ìgbà yìí ògbó ni fún orúkọ yín bá ọpẹ́ wa Ọlọ́run bá ọpẹ́ wa àwọn olórí wa gbogbo tó wà níjókòó àfọbàjẹ nítorí wọ́n pé ní wọ́n pèsè ẹgbọn ọpẹ́ wa nítorí pé kábíyèsí tuntun tẹ́ ẹ jẹ fún wa ẹgbọn ọpẹ́ wa nítorí gbogbo àwọn tẹ́ ẹ yàn wípé kí ojú wọn kó pé kí ẹsẹ̀ wọn kó pèlé ẹgbọn ọpẹ́ wa nítorí ayọ̀ àti ìdùnnú tá a rí gbà nípa rẹ̀ olúwa ẹ gbọ́ ọpẹ́ wa àwa bẹ̀yìn ẹni tó mọ̀ wá ẹni tó mọ̀ wá ẹni tó mọ̀ àṣírí gbogbo ènìyàn tó sọ wọ́n ní orúkọ èyí tí a ṣe yìí olúwa ẹ lọ́wọ́ sí fún wa ẹ̀mí àwọn wòlíì ẹ lọ́wọ́ sí fún wa olóró ọ̀fẹ́ ẹ lọ́wọ́ sí fún wa ìlú àkẹsàn kó dára ìlú àkẹsàn jẹ́ kó sunwọ̀n ìgbà ọba ìjákà mọ̀ sí rere àsìkò rẹ̀ jẹ́ ká mọ̀ sí eré èrè títà tí ń retí ti pẹ́ tí a ò tí ì rí oore ọ̀fẹ́ sí ní àkókò jẹ́ kó tẹ̀ wá lọ́wọ́ ọjọ́ ọba wa kó pẹ́ ìgbà ọba wa kó jìn gbogbo àwọn olóyè lápapọ̀ ẹ̀dá wọn tuntun wa àgbàdúrà eléyìí ní orúkọ Jésù ti Násárẹ́tì ẹ jẹ́ ọlá àti ìrẹ̀ kó kárí wa ẹ sì kárí ire ìjẹ́ pípẹ́ ní orúkọ àtàṣẹ Jésù Kristi Olúwa wa. àmín àmín àmín orúkọ Jésù ní báyìí ẹ jẹ́ kí a fi ara balẹ̀ kí a gba àwọn bàbá wa àwọn tí ọlọ́run ní kí wọ́n di ètò ilé ayé mú kí wọ́n máa ṣe bí wọ́n ti ṣe kó ba lè rí bí kò máa ń rí àápe àtẹnà ìlú àtẹ̀sán ní ilé tuntun pé kí wọ́n bá wa darí ètò tó kàn. ó ó ó àpò mẹ́ta mọ́nì òpó mẹ́rin ọlọ́jà ẹ̀sùn mẹ́ta mọ́nì òpó mẹ́rin ẹkú alẹ́ ẹkú ẹ̀sán ẹkú òwúrọ̀ mẹ́ta mọ́nì òpó mẹ́rin mẹ́ta mọ́nì mẹ́ta náà ni. tó o atọ́dá ilé ní báyọ̀ a ṣẹ̀dá ilé báyọ̀ ojú olú àkẹsàn àṣemáyé lónìí. àṣe. àjọ olú àkẹsàn àṣemáyé lónìí. àṣe. àfa mọ̀lú alárùkálé alárùkóde amọ̀níṣe ní àbá ìmọ̀níṣe ní ẹ̀yẹ́ ṣe gbọ́ báńdà àṣemáyé lónìí bá yẹn. àwí. oṣù náà tó dùn mí lọ oṣù náà nílò ìdílé. àṣe. oṣù náà bàbá mi oṣù báyìí ní báyìí. ìbáṣe. kábíyèsí oṣù náà nílò ìbáyìí. ìbáṣe.

ìṣòro rẹ̀yìn òdìgbẹ́bọ wa òun ló máa rẹ̀yìn àwọn ọ̀tá yín bó ṣe máa rí nìyẹn adéṣe máa gbàlẹ́ ìdòfọ́yín lórí ìdòfọ́yín lórí láàárọ̀ ìdòfọ́yín lórí lọ́sàn-án ìdòfọ́yín lórí lẹ́yìn ọ̀gànjọ́ òru báyìí oṣù olùkọ́ afẹ́ yín àjọ olùkọ́ afẹ́ yín oṣù olùkọ́ fẹ́ yín wọn ní fẹ́ yín pa báyìí bó ṣe máa rí nìyẹn wọ́n ní tó ń tolúwo ìfẹ́ ìdájú wọ́n ní kàlẹ́ kò sọ́ọ́ kò yẹ́sẹ̀ wọ́n ní tí wọ́n ní mọ́ bí tí wọ́n tí wọ́n lè tí mọ́ rí lọ́lámù ń máa mọ̀ wọ́n kò ní sí ọ láyò ní ìyàrá yóò ní sí lọ gbogbo àwọn olóògbé alápàdà ìyàrá wò ní sí lọ gbogbo ọmọdé àgbà ìlú àkẹsọ̀ ọkùnrin obì ìyàrá wò ní sí lọ ìlú àkẹsọ̀ ó máa ń sọ̀rọ̀ àsọ̀wàsówó àsọ̀wàsọ́lá àsọ̀wàsọ́lá báyìí bó ti lè wù àpẹ tó láyé bó ti lè wù ká lọ́lá tó ọlá àwọn ọmọ ajú tiwa lọ ó ṣe máa rí nìyẹn àrígbà àṣẹ bẹ́ẹ̀